jẹ̀kù ní nàìjíríà bá ṣe ní sixty sígbà yẹn tí south ẹ̀ eh, eh, south ẹ̀ sáré regional wọn á ní tiwọn bí east á ní tiẹ̀ hausa á ní tiẹ̀. ẹ eh, ẹ nǹkan tó máa ṣẹlẹ̀ last ni confederation ló máa last wa. confederation. so oníkàkọ́ a máa control state yẹn ló padà bọ̀ wá ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ló máa ṣẹlẹ̀ nàìjíríà ò ní pín. nínú ìmọ̀ràn lẹ ti rí o. lẹ àárọ̀ ti sọ tẹ́lẹ̀ mo dẹ̀ ti ń repeat ẹ̀ kì í ṣe mo ti ń sọ gbogbo gbàtà ń sọ gbogbo ń jáde yẹn mo ń repeat ẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ sí youtube mi kẹ́ ẹ lọ gbọ́. ṣùgbọ́n lọ́rọ̀ kan ẹ ní wàhálà pẹ̀lú tinubu o. kò kéré wàhálà ọmọ oníṣẹ́ wa bí mo ṣe wà ní mo ní program nǹkan tí máa gbà lọ́wọ́ ẹ̀ máa book appointment ẹ̀ máa bá òun ò dẹ̀ lè sọ pé kí n padà mọ́ mọ́ jẹ́ mo sọ fún ẹ mo lóyin ni tinubu ẹlẹ́dàá ẹ mo ní kò sẹ́ni tó bá súnmọ́ báyìí tí ò ní ní nǹkan ra èèyàn ní tí bá fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ tó ń bá ní nǹkan máa book appointment èèyàn ní kó lé mi padà náà. ẹ bá tẹ bá dé nìkílẹ̀ máa sọ fún ẹ bá dé nìkílẹ̀ máa sọ fún ẹ tẹ bá rí lé nìkílẹ̀ máa sọ fún un. wọ́n ti bá ní nǹkan lẹ́dọ̀ ẹ̀ ni ti bá ní nǹkan láti gbà lẹ́dọ̀ ẹ̀ mi lè lọ́ba lásán ti bá ní nǹkan pé ókè o mo nǹkan báyìí o mo fẹ́ program báyìí tí mo fẹ́ ṣe o mo dẹ̀ fẹ́ kó wá sí ìsinmi o so ó tán nǹkan tẹ̀mí lè fi lọ sọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì nìyẹn nígbà tá a wà lóògùn state a nílẹ̀ tá a fẹ́ fi dá fáàmù a dẹ̀ lọ pé báyìí ó dẹ̀ assist wa ẹ là mo fẹ́ dálé iṣẹ́ sílẹ̀ mo fẹ́ ṣe báyìí mo lè lọ bá nǹkan báyìí mo fẹ́ ṣe o ẹ assist mi o ó tọ́ nǹkan tí mo lè fi book appointment pẹ̀lú ẹ nìyẹn. ìmọ̀ràn wòlíì wa ń kọ́ hmm? ìmọ̀ràn wòlíì fún adarí ìlú gẹ́gẹ́ bí wòlíì kẹgbàmọ̀ràn. ẹ ìmọ̀ràn tèmi ni pé kó wá nǹkan ṣe sílẹ̀ Yorùbá olúbo ṣe máa pẹ́ bẹ̀ mọ́ hmm. mo ti sọ fún yín bó ṣe wà á sì bẹ́ẹ̀ ni oníbi Tinubu ṣe máa pẹ́ lórí bẹ́ẹ̀ni. wọ́n ní ká ṣàlàyé bẹ́ẹ̀ dáadáa fáwọn èèyàn kọ́. ẹ mo ti sọ tẹ́lẹ̀ pé ìjọba ẹ̀ pé kò ní pẹ́ táwọn pé màá tún wá rí àdírẹ́sì ní june tí mo sùgbèrè lọ́wọ́ mo sọ pé ẹ láṣẹ àmọ́ sọ pé ìjọba ò ní pẹ́ pé kí mo ti ẹ̀ sọ ìjọba ò ní pẹ́ ló bá tó àkókò kan àwọn haúsá wọn máa padà lẹ́yìn ẹ̀ ó lè ṣe nǹkan báyìí. kó ṣe nǹkan tó bá fẹ́ ṣe. fúnlẹ̀ yorùbá. ó fẹ́ lọ́dún mẹ́jọ yẹn kò lè lọ́dún mẹ́jọ ń bẹ̀ o ọdún mẹ́rin kọ́. ẹ gbàgbé yẹn tó ti ń sìn nǹkan tọ́lọ̀ ń sọ nìyẹn ó lè dọ̀la o ọlọ́run fẹ́ padà bó ti yí bọ̀ lọ́wọ́lọ́wọ́ tọ́lọ́run sọ fún mi yìí tó ti ń sìn nǹkan kan máa ṣẹlẹ̀ kó tó dá two twenty twenty seven ní nàìjíríà hmm. nǹkan kan máa lágbára tó máa ṣẹlẹ̀ tó ti ń sìn. so so sir eh, nípa ọrọ̀ ajé nàìjíríà mo kẹ́kẹ́ ìkíní nípa ọ̀rọ̀ ará ni àwọn aráàlú kí ni olúwa fi hàn yín nípa ọrọ̀ ajé orílẹ̀-èdè pàápàá pẹ̀lú bí ilé iṣẹ́ ìfọ̀po Dangote ṣe bẹ̀rẹ̀ Dangote refinery. ibẹ̀ Port Harcourt náà ibẹ̀ bẹ̀rẹ̀. ṣó ṣeé ṣe kí ara tiẹ̀ ní àmì ara tù wá díẹ̀ yẹn kínní ìkejì bẹ́tà bẹ́tì edu àbí bẹ́tà edu. bẹ́tì edu. bẹ́tì edu kan náà mínísítà Tinubu ó ti lọ báyìí ìyẹn ó ti ṣubú ìkejì náà náà ní wá rí DSS ọ̀la rí CCG ṣó ṣeé ṣe ká tó rí àwọn míì tí wọ́n máa lé kúrò ní. nínú ìjọba abala Tinubu ìjọba yẹn. ẹ jẹ́ ní ìjọba tẹ́ ẹ béèrè mò ń sọ lẹ́ẹ̀kan ẹ̀ lísìn rẹ̀ ẹ̀ bá a ní ní fáínàlì twenty ní fáínàlì Nàìjíríà kó máa ṣiṣẹ́ hmm. sọ́sídìí wọn bá a dá padà sípò ẹ̀ nǹkan àtúpọ̀ máa gbówó lé nàìjíríà àtúpọ̀ máa lé sílẹ̀ hmm. nítorí bá a ti sọ fún yín Tinubu wà lórí ìdúró ni hmm. kò sórí ìjókòó president nàìjíríà mo sọ lọ́jọ́ yẹn kì í ṣe òun ló wà lórí ìjókòó èkejì àwọn ẹlẹ́rìí òkùnkùn ló ń dorí lẹ̀dí láàmú